èmi ò wá sọ pé kẹ́yẹ yín kó má mu tábà o àmọ́ tó bá ti fẹnu gbé tábà ẹ̀yin kò lè bàbá tó bí mi lọ́mọ ìkankan ò gbọ́dọ̀ kan sílẹ̀ o nítorí tó bá kan sílẹ̀ á burú kojú o. ọ̀gbẹ́ni gbàgbéjáde wo ọkọ ẹ ó kàn ṣe gbọ́ngàn kiri ni ó ṣe gbọ́ngàn gan ó kàn dédé pariwo ni yéé. mo dáná. I don't step this shit. You want me to lose that money? This is my ọlọ́ni ìnàlá nà yára lè káwọn ní sọ́ọ̀lì mìíràn. ṣé wàá mọ̀ pé nínú ẹ̀gbin lọ́lá ń ni. èèyàn kéèyàn tí ọba fara yọ yìí kó tọ̀ wọ́n sì kọ́kọ́ fara gbin náà. You don't have to be selfish with your own feelings. You don't have to. Baby, no, that's not what. No, you are being selfish with your feelings. Má kọ yín burúkú ẹ̀rọ mi o. Má kọ bá tilẹ̀ ọ̀sùn tiẹ̀ má kọ̀rọ̀ mi o. Àwa lọmọ ìyá kú nílé ọmọ béèrè wò. Ẹni máa kú ló máa kú o. Ẹni máa yẹ ló máa yẹ o. wọ́n lẹ́yìn wọ́n kú ẹ̀mí wọ́n tó bá kí ló gbé. Oore! wọn ìdárúkọ lè é. ajé o. ẹ̀yin wọn bá wí ṣé ẹ̀rí gbẹ̀yìn lẹ́jà gé ni.